èyí lohun táwọn ọmọ yahoo ṣe fún ọ̀kan nínú wọn nítorí owó tí wọ́n rí níbi jìbìtì tí wọ́n lù akọ́lọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ni àwọn ọmọ yahoo mẹ́fà kan wà báyìí ohun tó sọ wọ́n dèrò àhámọ́ ni bí wọ́n ṣe lọ jí ọ̀kan lára wọn gbé nítorí tí wọ́n fẹ̀sùn kàn án pé ó fẹ́ gbẹ̀sẹ̀ lé owó tí wọ́n rí nídìí iṣẹ́ yahoo tí wọ́n jọ ṣe láìpẹ́ yìí Aláròyé gbọ́ pé Òjó Tóbi ẹni ọdún mẹ́tàlélógún tó wà nípele kẹrin níléèwé Bauchi State University ni wọ́n jí gbé nílé rẹ̀ tó wà lágbègbè Federal Low Cost Housing ní Asare nípínlẹ̀ Bauchi tí wọ́n sì ń gbé e lọ sí ojú ọlọ́mọ òtó kan kó tó di pé àwọn sọ́jà gbà á sílẹ̀ lọ́wọ́ ikú òjijì tí wọ́n fẹ́ lọ́ọ́ fi pa á. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ahmed Mohammed Wakil sọ pé ẹgbẹ̀rún mẹ́ta lé irinwó dọ́là owó ilẹ̀ òkèèrè táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n jẹ́ ọmọ yahoo gbà lọ́wọ́ oníbàárà wọn kan tí wọ́n lù ní jìbìtì láti òkè òkun ló dìjà sílẹ̀ láàrin wọn. ohun tá a gbọ́ ni pé owó tí wọ́n gbà lọ́wọ́ oníbàárà wọn kan tí wọ́n lù ní jìbìtì ló dìjà sílẹ̀ láàrin wọn. àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún sì gbìmọ̀pọ̀ láti jí òjò tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé náà gbé sá lọ lẹ́yìn tí wọ́n jí i tán ni wọ́n tún já mọ́tò ayọ́kẹ́lẹ́ Toyota Camry 2010 kan tí nọ́mbà rẹ̀ jẹ́ kyw nine two five sb gbà lọ́wọ́ ẹni tó ní tí wọ́n sì mórílé agbègbè misau lójú ẹsẹ̀ tá a ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà láti tẹ àwọn sọ́jà kan tí wọ́n wà nídúró sẹ́gbẹ̀ẹ́ títì lágbègbè asáré lójúnà misau yìí kan náà láago àwọn sọ́jà ọ̀hún ni wọ́n gba òjò sílẹ̀ lọ́wọ́ àwọn ọ̀daràn yìí ṣùgbọ́n ọ̀kan lára wọn Dámilọ́lá James tó fẹ́ sá lọ fara gbọ́ta ìbọn tó sì kú kí wọ́n tó gbé e dé ọsibítù gbàlà tí wọ́n gbé Dámilọ́ládé Federal Medical Center tó wà ní Asáré làwọn dókítà ti sọ fún wọn pé òkú akẹ́kọ̀ọ́ náà ni wọ́n gbé wá bẹ́ẹ̀ ni alukoro àwọn ọlọ́pàá ọ̀hún wí ó tún sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn ní pẹrẹwu àwọn sì máa fojú gbogbo àwọn ọ̀daràn náà ba ilé ẹjọ́ Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.